this land. When I was growing up, when I was growing up, the children were industrious. The older people were also industrious. But today things are changing and uh, we may not be able to address it except to take specific drastic measures. Well, uh, I would like to lean on a passage in the Bible that says, Old men shall dream, and young men shall see visions. Which means, even if you are old, you can still do work. And when you are young, you must have a vision to progress in life. Well, Kabesi, I want to challenge you that the development of Ishure and in fact the entire Jebu Moshin community lies with the others. You will have to encourage the old people who have retired to come and make investments back in the village. You have to advise them that they are not old. Uh, the president of the United States is about 80 and is agile traveling about. So why should we say we are old and therefore just stretch our legs and expect this idea of agile to propel us to do nothing? So I want to plead with the KBSCs to plead, talk to those of us who are still agile and are aging to please come back home and do something back home. Many retirees are doing nothing, whereas there are funds which are held up, which can be productive in the locality. And the children and the youths also should have vision, sir. Today, it bothers me that today's youth in our community wants to be motorcycle riders. Where is the vision in being a motorcycle rider? Where is the vision in doing babariri? It does not make sense. And therefore, I think there must be a collective discussion within the KBC to see how this can be changed. Let us all return to the farm. There's abundant land in these areas. Because at the end of the day, people must eat. At the end of the day, farmers must make funds. At the end of the day, not everybody will be a government worker. So, Kabiesi, I want to plead with you on this occasion that let's see how far we can raise the economy of our of the communities. That is the only way forward for us to grow. And if the economy of the community is raised, I can assure you, sir, that a number of elderly people who have no funds in their purse, or who have some funds in their purse, like the Yalaji, I know you very well, man, can make funds available as seed money to develop the community. If you don't make these concerted efforts, the next 10 years may not be too comfortable for all of us. So all I'm saying, sir, is a challenge to the KBCs. a challenge to the elderly to raise up rise up and make sure that ibi tá a fi ibi tá a ti dìde òun náà ká gbé lárugẹ ká jẹ́ kó ní okòwò tó tó rinlẹ̀ gbogbo àwọn ní láti lọ máa kọ́ṣẹ́ sẹ́kọ̀ọ́ láti máa kọ́ lọ́wọ́ ní back home here there is need for development and we need to be able to exercise this well we can learn sir. I know very well that we can learn from what Aujala has done for Yebode. Today, Ababa Bogunja is gone, but the legacy can never be erased. There will be many people like him in the community who may be able to raise some funds to ensure that the community develops and the bushes are cleared. Well, Ade Akpelorisa, Bata Akpelese, Rukere Adokini. Well, I wish you well. ẹ̀pẹ́ ẹ̀tọ́ ẹ̀sìn kó wa jẹ̀pẹ́. Well, to the, to the organisers of today, I want to congratulate you that next year will be more glamorous than this, and that we all be alive to celebrate it. Mama, thank you, ma'am. Kábíyèsí, I thank you. Ẹ bá mi pa àtẹ́wọ́ tó nílẹ̀ fún alága wa fún ti ayẹyẹ tòní, aṣíwájú gbogbo ìlú Èṣùgbọ̀n ní ti a prolific professor for that matter, I'm sad, Titi Asan. The Lord will continue to uplift you, sir. Mo fẹ́ kí gbogbo àwọn wọ̀nyí tí wọ́n bá ti wà ń bí ẹni tó bá ti sì sí bínú wọn tí wọ́n bá dé ẹ mi kí wọn. Sẹ́nitọ́ Gbẹ̀ngà Káká Ọ̀túnba Ìtúmọ̀rà Ọ̀túnba S. Ọ̀dọ̀fin Ìṣeré Ọ̀túnba Dr. Kunle Hassan Bàbá Ọba Alhaji M. Tóyìn Abbas Olísàyèyí Ọba Ọ̀túnba Adébánjọ Bàbá Kẹ̀ mr demolu sembọtẹ ó ti wà níbí adédayọ̀ abbas olisa kakanfò awùjalẹ̀ òkè ńlá mrs bọ́láńlé ọ̀gbàrá múìlí ẹni máa kúure barista adébáyọ̀ balógun fìjẹ́ bómúṣin bíọ́dún òkèdán chairman lion fm callistus falujọ alhaji bayo taiwo mr esogunyemi rotimi bakari yeye alake ọ̀ṣun mr majid jagunda honorable ogunde former ìjẹ̀bú east local chairman mr ahmed yunusa town planner rotimi abdul ọ̀túnba ògúnnùpẹ̀bí mr kẹ́hìndé adigbolujà Moki club eighty five ìjẹ̀bú Mushin mo solar club ìjẹ̀bú Mushin classic club of ìjẹ̀bú of nigeria the paysetters the paysetters club moki kí wọn bẹ̀ lóye sisters olúgboyè social club the youth esure youth moki kí wọn gbogbo àwọn baálẹ̀ baálẹ̀ ọkọ̀ ìlú mo kí wọn lẹ́ẹ̀kan sí the principal st anthony grammar school senior and junior head teacher st felix and st peter clavers gbogbo wa pátápátá ni mo kí bí wọ́n ṣe ní kí n máa kí gbogbo wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan kábíyèsí aláyélúwà nísìnyí tí alága ti bá wa sọ ọ̀rọ̀ nǹkan tó kù ni kí ẹ jẹ́ kí a lọ ṣe ní kánmọ́nkóbó but permit me to recognize once again alhaji adémọ́lá ọ̀nánúgà tẹ́wọ̀ rẹ méjèèjì tẹ́wọ̀ rẹ méjèèjì bisimilahi rahman rahim wọn ò ní jí ọ gbé alhaji àti alhaji àyínà tẹ́wọ̀ méjèèjì wọn ò ní jí yín gbé aláwo láhàyè láhùwà ayolike yomo lata hususu nati wala nomu lahu mafi samawata mafi liharda ma sala si jazaba inda ila bi ismi ya lam mabayan nabi umma kalbaw wala yutuna min sha ilmi ila bi masha wasi akrasi samawati wala harda wala yahudu ifuzuma wa huwa al azim sadaka lau allah na al azim jókòó ma wa ma wa mò ń bọ̀ ẹ ma wa mò ń ẹ mọ̀ ń bọ̀ mo kí àwọn àti bàbá wa kábíyèsí náà foríjà ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ bàbá tí ẹ bá délé lágbára ọlọ́ngolo gẹ́lẹ́lẹ́ di ẹyán ọmọ àtòkò ẹ̀ mọ́ bọ̀ àkí bàbá wa kábíyèsí. Accountant Adé Adébáyọ̀ Suraj àkí wọn bákan náà kí ọmọ atọrun gbogbo ọlọ́wọ́ ọlọ́nkì bínú èjìrì aláṣọ kò mọ̀ kí ọ ẹkú ìnáwó ìjọ́ òní lágbára ọlọ́yẹ dàgbà ẹ dògbò ẹbí yóò ní dàrú láéláé kábíyèsí. ó oh, àdúpẹ́ ní báyìí cultural um, kilowatt we'll have lot to invite uh, the special guest of honour honourable khadija muturayo adeneye oladapo ṣé wọn wà ń bí kábíyèsí. ok ìgbà tí mò ń kí uh, olúwatóyìn Tìjání. Ah, ọmọọba tó tìjà ní mo ti rí n bílẹ̀ kan mo kí ọ o marhaba hala wa eh, ọmọbìnrin ìtumọ̀ ara jẹ́ takọ́hún ọ̀dàgbà òdògbò mo fẹ́ fi àsìkò yìí pé the chairperson of this occasion chief mrs ọmọlára òkúsànyà tí wọ́n bá wa sọ ọ̀rọ̀ báyìí ẹ bá ń pa àtẹ́wọ́ tó lélẹ̀ fún ìyá alájẹ of repute. mo kí yèyé <clears throat> olórí àgbà ẹ ṣe ẹkú ẹkú àkókò mo dúpẹ́ lọ́wọ́ yín ẹkú àdúrótì ẹ pẹ́ fún wa F11 gbó ẹ̀tọ́. Exit narrator dialogue. Focus on yes button. All plus. Ẹ kú ọdún èní, ẹ̀mí yá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Mo kí gbogbo orí adé àti ọrùn ilẹ̀kẹ̀ tó wà lórí ìjókòó mo kí àwọn yèyé àwọn àwọn ìyá mi mo kí àwọn ẹ̀gbọ́n mi mo kí àwọn àbúrò mi mo kí gbogbo yín ẹ kú ọdún èní ẹ̀mí wa ṣọ̀pọ̀ ẹ̀ láyé ọ̀rọ̀ èṣùrẹ́ ọ̀rọ̀ wa kò gbẹjọ́ wẹ́wẹ́ ká ṣáà máa dúpẹ́ ni ọlọ́run olódùmarè tó dá gbogbo yín sí dọdún yìí á tún dá wa sí di ọdún tó ń bọ̀ a ò ní rí bí mọ́ ó kéré ni bí màá máa lọ ọdún yìí à ń ṣe pẹ̀lú mixed feeling torí ẹni wa kan tó jẹ́ ògbólógbò láàrin wa tó jẹ́ pé òun náà tó bá wà níbí lénìí a lè ṣe lè ṣe ni ọlọ́run tó mú kúrò láàrin wa a bá wa dárí ẹ̀ṣẹ̀ yìí àwa tó kù àgbo àtọ́ àyítúbọ̀ ṣe pẹ́pẹ́ síwájú èṣúré ó kan ni mo máa kọ̀ àwa àwa àwa ọmọ bẹ́ẹ̀lú rè èṣù rẹ̀ ò pé méjì o èṣù rẹ̀ ò pé méjì o èṣù rẹ̀ ò pé méjì o àwa àwa àwa ọmọ bẹ́ẹ̀lú rè èṣù rẹ̀ méjì o bẹ́ẹ̀ṣù rẹ̀ ṣe ń lọ síwájú yìí inú inú mi ń dùn tá a bá gbẹ́jì sí mi nú kò ní kẹsẹ̀ torí pé tẹ́yìn náà bá wo ìṣúré orí yín á wú inú yín á dùn gbogbo àwọn ọmọ tó ń ṣe léyìí tó wà nílé tó wà lókèèrè apá ò ní kú wọn a máa máa gbúrò wọn ní ayọ̀ àti àlàáfíà ní agbára ọlọ́run èṣúré gbogbo nǹkan tẹ́ bá ń ṣe ẹ jẹ́ ká máa wálé wọ́n sọ̀rọ̀ kan lẹ́ǹkan wọ́n ní káwọn èèyàn kan wá dálé iṣẹ́ lẹ̀ tí a máa ń sọ pé ìṣúré ẹ fẹ́ kọ́lé ni ẹ máa bọ̀ ẹ fẹ́ ẹ fẹ́ ẹ fẹ́ tajà ni ẹ máa bọ̀ kẹjẹ́ ká gbélu ìga ọlọ́run á dẹ̀ ràn wá lọ́wọ́ lágbára lọ́hùn ojú òní tì wá lágbára lọ́hùn ẹ kú ọdún èní o ẹ kú àṣeyẹ ẹ̀yin náà dẹ̀ mọ̀ yìí pé mi ò mi ò mi ò fi mi ò kó iyán ìṣúré kéré mi ì dẹ̀ ní kó kéré títí títí tí máa fi dàgbà tí máa fi darúgbó tí máa lọ síbi tágbà rè ṣùgbọ́n máa gbó fún yín máa dẹ́pẹ́ fún yín lágbára náà ẹ̀kọ́ ọdún èní o àìṣe iṣẹ́ àmọ́dún o àṣọ ọdún ọdún yà àtúnṣe mí o ẹ ṣé o. àdúpẹ́ lọ́wọ́ ìyálájé bí mo ṣe ń kí bàbá wa kábíyèsí èbùmọ̀wé ti àgọ́wòye káàbọ̀ sí àrẹwà kábíyèsí aláìlúwà ọba abdulrasaq adẹnugba ọkọkọdà náà kejì second mo kí wọn káàbọ̀ sí àárín wa bí mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ yèyé ìyá alájẹlẹ̀ nǹkan sí i mo dúpẹ́ lọ́wọ́ mr yunusa and dr yunusa dr mrs mo sì dúpẹ́ lọ́wọ́ adémọlá alhaji adémọlá ọ̀nánúgà let's have st anthony's junior dr abdulwasi aguda àti yèyé mo kí yín lẹ́ǹkan sí i the lord will continue to uplift you and will continue to uphold you. One. St. Anthony's Grammar School Junior. Let's have you. Odera wamre, oya, odera wamre, o, ẹ̀dá wa, olúwo àwa, kò ṣọ́ wa ò gbèrè kéde ká wa má ṣiṣẹ́, ká má fẹsẹ̀ kọ́ pẹ́pẹ́yẹ ikú sómi o ṣóun bomi rú ṣeré ṣóun rú ṣeré o. òde ra wà múre ó òde ra wà múre o ẹlẹ́dàá wa olúwo wa kó ṣọ́ wa ò gbèrègèdè ká wa má ṣiṣẹ́ ká má fẹsẹ̀ kọ pẹ́pẹ́yẹ ikú sómi o ṣóun rú ṣeré. Uba, Uba, Uba, oníṣẹ́ o, Késù ọ̀dára. Uba, Uba, Agọ́dá. Hello. Uba, Aṣẹ̀dá. Ọlọ́wọ́ wo ayé. Àtijúbà ọmọ mi, Uba àwọn yèmí àfọlákadé ùbà ó ùbí ùbà ó. amadedebode ìwà amadebo ogoji amadeda amabide samidi toyola amabide basana olawo amalasodo dueya ọ̀dàgùn lójú ọ̀nà ọmọ ẹni afẹ́ra mọ̀ àwọn ọmọ ẹni tó fẹ́ ni ọmọ mufuti lókè ṣùrẹ́ ọmọ ẹgbẹ́ kò ní dára ọmọ májìkì má jẹ́ ènìyàn ọmọ ayọ́bẹ̀ náà bá ń bọ́ méjì ìṣọ̀yìn ọmọ méjì oníṣàkóso ọmọ balógun ló ń jà wá ọmọ olómẹ́bí lókèjì náà ṣàìdẹ́gẹ̀rẹ̀ ọmọ bó ṣeré wà bá ń bẹ̀. Uba akọ́dá, Uba, Uba aṣẹ̀dá, Uba, ọlọ́wọ́wọ́ ayé, Uba àti júbà àwọn yèmí ùbà àwọn yèmí àfọlákadé ùbà ùjí o ẹ̀yà o. ẹ jẹ́ ká dìde ká wá náwó fún àwọn yìí ùjí o wọ́n ti kí ẹbí aláràdà wọ́n ti kí kábíyèsí gbogbo ẹ̀yin ẹbí aláràdà ẹ dìde bàbá wa Ògúnlùpèbí mo kí yín káàbọ̀ sáàrin wa bàbá wa Ọ̀túnba Bọ́bagìmọ̀ gbogbo akílẹ̀ Ìjẹ̀bú mo ṣe bàbá Ògúnlùpèbí. The Lord will continue to strengthen you, sir. A máa gbúrò kèrè láyọ̀. Ayọ̀ ẹ̀jẹ̀ ká yẹ wọn sí ẹ̀jẹ̀ ká yẹ wọn sí. Ọmọ lóore kábọ̀, ṣáwá mi lù ṣáwá mi jọ kábọ̀. Kólóyà kóyà. Kólóyà kóyà. Kólóyà kóyà. Kólóyà kóyà. Àwa ìṣeré kòkó. lóko. ọba wa ti dé ọba wa ti ọba wa ti dé ọba wa ti. ẹ̀kọ́ ọ̀rọ̀ ayá o ẹ̀kọ́ ọ̀rọ̀ ayá o. obèlú mọ̀ dé obèlú ti dé àgùnṣẹ́ ti bọ̀ olóko ti dé àgùnṣẹ́ ti bọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ ayá o ẹ̀kọ́ ọ̀rọ̀ ayá o gbogbo ìgbìmọ̀ dé. àwùjalẹ̀ ti dé. mo ń fi àsìkò yìí kí bàbá kábíyèsí olókìnnẹ ti ọ̀jọ́wọ̀ káàbọ̀ sáàrin wa kábíyèsí ọmọ abẹ́rẹ́ ìwà ó ti ọ̀jọ́wọ̀ fún aṣọ ọkọ sí o dúkú fún aṣọ ọkọ sí o àwọn ọmọdé òtó tàgbà òtó àwọn ọmọdé òtó pẹpẹ o tàgbàlagbà kówó kèrègbè. ẹ ṣe o thank you very much st anthony senior ẹ kọrin àkọjáde sí st anthony senior wọ́n mọ̀ bọ̀ thank you very much thank you very much thank you very much ṣeré o. Ayọ̀ láyà. Thank you very much. Ẹ ṣé o. Òmùyẹ̀ o. Ẹ ṣé o àárọ̀. remote control ni tí bá tẹ́ gbórí kò bá kúkú rẹ. thank you very much. pààyè máa ń dánwò. saheed thank you very much. máa ń dánwò. thank you very much ẹ ṣé o ẹ bá pàtẹ́wọ́ fún wọn. she go my my my. thank you very much. she go my my ọ̀ya ẹ̀ máa kọrin àkọjáde ẹ ṣé o. thank you very much. she go my my thank you very much. ẹ ṣé o ẹ bá ń fún wọn látẹ̀wọ́ tó rinlẹ̀ àtẹ̀wọ́ wọn dà. ìgbàmú rẹ̀. Eh, ìgbàmú rẹ̀ máa tún wá. ṣáájú àmàṣà ń wo ṣáájú àmàṣà mọ́dún wo thank you very much St. Anthony senior St. Anthony senior ẹ mọ̀ bóyá wàá gbà lọ wọn ẹ wàá gbà lọ wọn St. Anthony senior tí wọn bá gbé fún yẹn ẹni wọn lọ pọnmi sínú apẹ̀rẹ̀ bí junior yìí ni wọn ẹni wọn lọ pọnmi wá lólúwẹ̀rí ẹni wọn lọ pọnmi mọ́jálákè àwọn ìka àwọn senior kà láwọn olóòkan yìí <laughs> àwọn ṣèǹbọ̀tẹ̀ wọn fojú àwọn wọ́n lọ wọ́n lọ mọ ọlọ́mọ ọlọ́rin ipò wọn kọ́ lọ pọn mi ánígbàgà wọ́n lẹ lómi ọlọ sí kẹlẹ́wẹ́ kọ́ lọ àwọn ọmọ amọ̀ tàbí rasco àwọn eléyìí ó yà kàdé ẹ̀ zùkú. Let's have St. Anthony's uh, Grammar School Senior. Adababu. Let's have you now, St. Anthony's mo fi àsìkò yìí kí bàbá wa ẹ dákun ẹ bá sọ. èwe ooo èwe ẹ̀rọ. thank you very much ẹ̀yin onílùwà mo fi àsìkò yìí kí bàbá wa kábíyèsí ìbùmọ̀wé káàbọ̀ sáré wa lẹ́ẹ̀kan sí bákan náà ni mo ń kí bàbá wa kábíyèsí olókìnnẹ ti ọ̀jọ́wọ̀ bàbá wa kábíyèsí olókìnnẹ ti ọ̀jọ́wọ̀ mo kí wọn káàbọ̀ sí àríwá ọba Abáyọ̀mí Bánjọ ẹ bá ń ṣe kábíyèsí o ẹ bá ń ṣe kábíyèsí o kábíyèsí aláìlúwa kì í kábọ̀ St. Anthony's let's have you. ewé ẹ̀rọ ewé ẹ̀rọ. ẹ̀rọ ní ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ. ewé ẹ̀rọ ewé ẹ̀rọ. ewé ẹ̀rọ ni mo já wa o. sẹ́ẹ̀rí àwọn eléyìí àwọn eléyìí ọ̀dà wọn lára ẹ gbádùn wọn dáadáa. jẹjẹ onílẹ̀ mú kàlejò kí ìgbẹ́ wọn lọ. àgbọ̀wé rẹ̀ o ọlọ́lọ́mọ bèrè mọ́ kí tó máa bèrè ọ̀nà ọ̀nà rẹ̀ rẹ̀ o kẹ̀tẹ́ tí kẹgbóhùn tà wá ẹ̀yin ọmọ sọ́ọ̀tọ̀ ṣùgbọ́n ló ṣe ń ṣe yí o ó ṣe wá bíi kákọrin bíi kákọrin onílàlà á jẹ́ òṣèré àìlèjọ́ àìlèjọ́ bóni ni ó bá ti ń jó káàlejò máa wòran ìgbàlà wá ṣe ká tó ṣeré káwa náà lè tara gbà ká má ṣe yọkú ní kékeré ìgbà o ìgbàlà wá ṣe ká tó ṣeré káwa náà lè tara gbà ká má ṣe yọkú ní kékeré ìgbà o àtijúbà fọ́ọ̀lù ikọ́ àwa ọmọ àtijúbà fèémù ọ̀nà káwa lè dàgbà káwa lè dùgbò ìbà ọlọ́run aláwùrà àtẹ̀rẹ̀rẹ̀ kárí ayé. mo ṣe bẹ́ẹ̀ lẹ́nu màrí ọba tó dá gbogbo wa òun ló dá ẹranko òun ló dá ẹyẹ òun ló dá ẹja mo ṣe bẹ́ẹ̀ lẹ́nu màrí ọba tó ṣẹ̀jẹ̀ fún gbogbo nǹkan tó dá pátá làràmánì ọba àjọkẹ́ ayé òun làrà yìí mì ọba àṣàkẹ́ ọ̀run òun làlẹ́ ọba ọlọ́lá òun làlẹ́ awálù ọba àkọ́kọ́ òun làlẹ́ ákírù ọba àgbẹ̀yìn òun lọ́ba rọ̀sákù ọba tó sì jẹ́ fún gbogbo tó dá mọ́ ṣe bá a. ọlọ́run ìbá tó tó ọlọ́run ìbà o. wọ́n á náwó fún àwọn ọmọ yìí o ẹ jẹ́ ká yí àwọn ọmọ yìí sí ẹ dákun nígbà àwọn yìí ń sọ yẹ ẹ jẹ́ á yẹ wọn sí o ẹ jẹ́ á dìde ká yẹ wọn sí àwọn tíṣà wọn dà àwọn tíṣà wọn dà àwọn tíṣà wọn dà ẹgbẹgbà owó wà. àgbà lè kọrin agbálẹ̀ kọrí àwẹ̀ o orí ìjà mi gbé mi gòkè à. ó di jẹ̀lẹ́ńkẹ́ ó di jẹ̀lẹ́ńkẹ́ o ayé kọjá lọ ọ̀run wá kọjá lọ òtítọ́ àtọ̀wá ògòkè àgbà òtítọ́ ni yóò kẹyìn ayé òtítọ́ ni òtítọ́ àtàwà ògòkè àgbà. ó di jẹ̀lẹ́ńkẹ́ ó di jẹ̀lẹ́ńkẹ́ o. ayé kọjá lọ ọ̀run wá kọjá lọ. òtítọ́ àtàwà ògòkè àgbà. ṣẹ̀ṣẹ̀ tirẹ̀. ó very much ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́ ẹ ṣé o àjọ̀dún tó ń bọ̀ àjọṣe ni àwa yìí nàlá pàdé ńjọ́ mẹ́jọ ní annual rally lágbára ọlọ́run ọdún mọ́númọ́sẹ́.